ohun tó ní sọ fún yín nìyí kò sí wàhálà o bàbá Kóìkì ó lọ kí fámìlì ẹ̀ ni ó mọ̀ wípé nígbà tí ọmọ àlè bá jáde tó bá ń sọ fún èèyàn wípé ẹni tí ń ṣe ọmọ ọkọ tó bá ń sọ pé kí ló ń ṣe kí ló ń ṣe ń bí kí ló ń ṣe lẹ́kọ̀ọ́ a jẹ ọmọ ọmọ àlè yẹn tó sọ ọ̀rọ̀ yẹn ọmọ ọkọ á sọ pé ah no kì í ṣe pé mi ò lè lọ sílé náà òun ló ṣe pé ọmọ ọkọ sáré lọ sílé kí ọmọ àlè lè rí pé ń tòótọ́ ẹ ẹ ọmọ ọkọ ni òun <laughs> kò sí wàhálà o ọkọ lọ ṣe holiday two weeks ohun tí mo sọ yìí tẹlómìn bá sọ nǹkan mi lẹ́yìn irọ́ ọlọ́pàá fún ẹ ẹ̀yin màmá wa Kóìkí o kò kò kò lọ jókòó sí UK o ó ṣì ń parọ́ àbọ̀ ní Nàìjíríà ọkọ lọ relax just two weeks kọ́ lọ rí family wọn tó pé wọ́n ti pìtàn wọ́n ti pìtàn UK fún wọn ṣóun gẹ́tì mi àwọn ọmọ kan tí wọ́n ọmọ àlè àwọn ọmọ àlè kan ti pìtàn UK fún Kóìkì wọ́n ti pìtàn bó ṣe jẹ́ fún kò sí bẹ́ẹ̀ ṣe lè ní Kóìkì proud to say I am still supporting that man no matter how you tell me that Koiki is a proud person, God tell me that I should continue with that man. by so doing only that this man this man eh, is taking Yorùbá nation to somewhere kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀yin ní kẹ́ ẹ gbà fún Ọlọ́run Mósè Mósè ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n gbà fún Ọlọ́run ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ní kẹ́ ẹ gbà fún Ọlọ́run gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ yẹ kí a rí Yorùbá nation gbà ẹ̀yin ní kẹ́ ẹ gbà fún Ọlọ́run tó bá yẹ pé tòótọ́ ẹ fẹ́ jẹ́ kí a rí yorùbá nation yìí gbà ẹ gbà fún ọlọ́run kẹ́ tẹ̀lé ẹni tí ọlọ́run ní ká tẹ̀lé ẹ tẹ̀lé wọn bí wọ́n ti ń darí wa èmi náà ń tẹ̀lé wọn ni mò ń tẹ̀lé wọn ni mo kàn dúró nídúró pé ok tọ́ba ní ìṣẹ̀lẹ̀ máa pè kínní báyìí ni o máa pè kejì báyìí ni o máa pè kẹta báyìí ni o tán àwa dúró fún ni we are spiritualists are you getting me so therefore gbogbo ẹ̀yin màmá wa tó pè wá ẹ̀yin bàbá tó pè wá lánàá dojú ẹ̀yin èèyàn wa nílé lóko ẹ̀yin olólùfẹ́ wa tẹni ah Koiki ti dé UK ẹ má wọrí o kò sí wàhálà o ó lọ kí fámìlì ẹ̀ nìdí tó dẹ̀ ṣe lọ kí wọn ni pé wọ́n ti pìtàn ibẹ̀ fún pé ọmọ àtọ̀hún rìwà kò nílé kò lẹ́bí ó nílé o ó lẹ́bí ẹbí tó fi sílẹ̀ ló sáré lọ wò yẹn ṣòun gẹ́tì mi ara tó fi sílẹ̀ ló sáré lọ wò yẹn ó sì ń padà bọ̀ wá bá wa just two weeks ó kàn lọ lò ó kó lọ ṣe fàájì pẹ̀lú àwọn mọ́mí àti dáàdì kó lọ ráwọn ọmọ kó fọwọ́ pa wọ́n lórí ó mọ̀ pé ayọ̀ nìyẹn èèyàn kan wá fi dodo bẹ̀yẹn sílẹ̀ ó fi ọmọ sílẹ̀ ó fi aya sílẹ̀ ó fi gbogbo ẹ̀ sílẹ̀ ó wá wá sí nàìjíríà bó bá tiẹ̀ wá gbowó lọ́wọ́ ẹ̀ ṣé wò ó tiẹ̀ jẹ́ kí ìwọ orí nǹkan tí bọ̀bọ̀ yẹn ń ṣe ṣé kò jẹ́ kó orí ẹ̀ ti súnmọ́ bíi tá à ń lọ tán ẹ má jẹ́ kí ìwà ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ẹ má jẹ́ kó ba agitétọ̀ yìí jẹ́ ẹ má jẹ́ kó ba ọ̀rọ̀ Yorùbá yìí jẹ́ ẹni tó bá ń létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún mi kọ́ ni mo sọ̀rọ̀ ẹni tí ń bẹ nínú mi tí wọ́n ń pè ní Ọlọ́run láwù bèríkà alahasaburu tí wọ́n ń pè ní Ọlọ́run òun ló ń bẹ mi sọ̀rọ̀ mi ò wá bẹ́nikẹ́ni jà o mi ò dẹ̀ wá bú ẹnikẹ́ni ṣùgbọ́n àwọn màmá tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa pé báwo ló ṣe jẹ́ àwọn màmá náà ni mo tètè jáde kí ọ má lọ ní ìfòòró ọkàn mi ò fẹ́ jẹ́ kẹ́ ní ìfòòró ọkàn lèmi tètè jáde pé Koiki ó lọ ṣe ọlùdé ni kò yí sí dàsọ́dẹ̀ ti pìtàn fún o ní láti sáré lọ́lé kó lọ wo mọ́mì kó sì lọ wo àwọn ọmọ kó fọwọ́ pa wọ́n lórí kó fọwọ́ ra wọ́n lórí ah my baby my ó mọ̀ pé ah ayọ̀ ni kan ọmọ ọmọ ọmọ orí bàbá ẹ pé bàbá ẹ wà nínú ogun orí bóyá rí ẹ ò dẹ ẹ ò dẹ many people don't feel like this man is doing anything bàbá kan wà jẹ́ mo máa ń sọ pé bàbá kan wà ní UK bàbá kan wà ní eh, oh, Sweden Sweden ló wà bàbá yẹn ló máa ń bá mi operate eh, YouTube mi yìí tẹ́lẹ̀ gbogbo bí ẹ máa ń sọ fún mi a ní kí n má máa kí Koiki ìdí tí mo ṣe blọọkì bàbá yẹn nìyẹn mi ò kíà nípa wípé òun ló máa ń bá mi fi cover òun ló máa ti bá ti ṣe fídíò báyìí tèmi pé kí n drop it i don't know anything kí n kò ṣe fídíò kí n drop it sórí youtube ni òun ló máa ń bá mi fi cover yẹn sí. mo jẹ́ kó yé kì í ṣe owó tí youtube fẹ́ sọ fún mi láti ijọ́ tí mo ti ń ṣe fídíò sẹ́mi ò gbowó lọ́wọ́ youtube wàláì mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ youtube gbogbo dọ́kúmẹ̀tì tó ní kí n submit mi ò submit nǹkan kan kì í ṣe nítorí owó ni mo ṣe wá sórí Facebook orí YouTube kì í ṣe nítorí owó lọ́lọ́run ṣe pè mí bí èèyàn bá wá ṣe mí láàánú ó ti ọlọ́run mọ́ mi lára ni ṣùgbọ́n mi ò wá ta láti béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni kó lè rí bí ọ̀rọ̀ Koiki ṣe jẹ mí lọ́kọ̀ tó pé ìgbà tó ọlọ́run ti sọ pé òun ló máa ṣe lèmi ó mọ̀ pé ó mọ̀ pé tó yẹ bọ́ ló ń bá sọ nǹkan fún yóò jẹ́ kí èèyàn máa gbọ́ èmi náà tó dẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin ni kí ẹ jẹ́ ká tẹ̀lé ká jẹ́ kó ṣe ẹ lọ mọ́mọ́ ìdí kúrò nínú pọ́n proud ó ṣe gbá forget about it ẹ jẹ́ àyíká délẹ̀ lórí that is all. mo blọọkì bàbá yẹn dànù òun ló máa bá mi fi cover sí mo dẹ̀ blọọkì wà pé kò sí cover lórí kinní yẹn mọ́ láti some day some some months sí mo dẹ̀ blọọkì ẹ̀ dànù why will you tell me that kí n má máa kí kóìkì lórí lórí fídíò tí mò ń ṣe tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìwọ bàbá yẹn ó lè máa gbọ́ mi gan báyìí ó lè máa Sweden ló wà ìdí tí mo ṣe blọọkì yẹn nìyẹn ìdí tí mo ṣe yọkù nínú inú nǹkan tí mo ṣe ní báwo ni mo ní kí n má máa kí Koiki kí n má máa kí wọn torí kí n tó pé hello proud for what I continue doing what I know and what God asked me to do I block him kó má lọ convince me pé wíyá torí pé òun ẹ̀pù mi mi ò rí ẹ̀pù tó ń ṣe ṣe ìgbà tí mo ti ń drop ẹ̀ tí kò sí cover lórí ẹ̀ ṣáwọn èèyàn wo ni people is looking it but he will convince me so lẹ́ẹ̀kan sí mo kí Koiki gidigidi gan fún iṣẹ́ ńlá tó ṣe mo sì kí gbogbo àwọn agitator tòótọ́ pé tí bá ti ń sọ mo máa ń tẹnu mọ́ pé àwọn agitator tòótọ́ tí wọ́n wà ní ọ̀nà wípé ní tòótọ́ kí ní ní láti wá sí ìmúṣẹ mo kí dodo yín lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa Sunday Igboho ohun tí àwọn pásítọ̀ mi ò fẹ́ ṣe nìyẹn o ṣùgbọ́n èmi máa kí yín pé bàbá wa Sunday Igboho pásítọ̀ mi ò fẹ́ ṣe wọn ò rẹ́dì láti ṣe wọ́n bìlí pé àwọn ni Ọlọ́run wọ́n ti ya wèrè wọ́n kì í ṣe èmi gan ń ṣe ọlọ́run aràn mi ni mo tún wá kí bàbá wa Bánjí Akíntóyè fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ẹ àdúrà mi fún gbogbo ẹ̀yin tẹ wá ń wò wá ni pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ ilé tí ẹ ti ń wò wá kò ní jóná gbogbo bí tẹ ti wá ń rí owó tẹ fi ń subscribe ìmí máa tún send credit sí mi ìmí máa sẹ́ǹdì dátà sí mi wọ́n má dìdí ìbèrè lọ́wọ́ mi pé bàbá kí ni dátà kí ni kí ni nọ́mbà tẹ fi ń ṣe dátà màá dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí wọn ìmí yà ni kí ni nọ́mbà tí a fi ń kọ́ọ̀lù màá sẹ́ǹdì ẹ̀ sí wọn ṣé pé ọ fún mi ni mi ò bèrè àwọn lọ fún mi bí ọba wa fún mi yẹn èrè pọ̀ jù nínú pé kí n béèrè lọ́wọ́ wọn lọ ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń fojú ayọ̀ wò wá ọ̀sẹ̀ yìí máa dára fún yín ọ̀sẹ̀ yìí máa jẹ́ nǹkan rere nínú ayé yín bó sì máa rí nìyẹn tí kò ní yí padà ẹ ṣí àì kí gbogbo ọkàn àwọn màmá wa bàbá wa ẹ̀gbọ́n wa nílé lóko kí ó lè balẹ̀ wípé Koiki ò sá lọ sí UK o ó lọ kí àwọn ọmọ ẹ̀ ni nígbà tí wọ́n koríki ilé fún un ó ní kóun sáré lọ sílé kóun lọ kí wọn kó lè jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n lè mẹ́nu dúró wípé kì í ṣe bí wọ́n ti rò ló ṣe rí òun ní ẹbí òun ní ará ọ̀rọ̀ Yorùbá nation ló jẹ́ òun lógún lòun ṣe fi ẹbí sílẹ̀ lòun ṣe fi ará sílẹ̀ lòun ṣe wá sí ilé ẹ ṣe gan ni God bless you ẹ ṣíà ẹ ẹ láìkí ẹ ẹ make sure we pay. ẹ subscribe ẹ má wọrí kò ń ṣe nítorí owó ní ògbówó lọ́wọ́ YouTube wọn àmọ́ ìyọ́ máa sanwó fún mi lọ́la tí n bá ní mo process ohun tí wọ́n fi ń sanwó ṣùgbọ́n lítè ní ìṣẹ́ i don't collect money but ẹ bá tí ẹ bá subscribe yẹn bí mo ṣe jù sílẹ̀ yẹn máa tètè rí lọ́dọ̀ yín pé ah bàbá ti ju nǹkan sílẹ̀ èyí tèmi ṣe ní kẹ́ subscribe nìyẹn kì í ṣe nítorí ọ̀rọ̀ owó ẹ ṣe gan ni mi ò lówó o ó ní mi ò lówó mo pú ọ̀gan I am telling you I'm so poor mi ò lówó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo máa ṣe wọ́n tí mo lè ṣe Yorùbá nation no going back kò sóhun tẹ́ lè ṣe àdúró tì í gbàgbàgbà ni kò sóhun tẹ́ lè ṣe no going back no going back no going back ìdán red ìdán red God bless you share a minute in total. But back bàbá confam JP. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa. Ẹ ẹ subscribe, subscribe, ẹ hẹ́tẹ̀. Face TV. was Swoby